má sì fà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. ó sì wí fún wọn pé. ta ni nínú yín tí yóò ní ọ̀rẹ́ kan tí yóò sì tọ̀ ọ́ lọ láàrin ọ̀gànjọ́ tí yóò sì wí fún un pé ọ̀rẹ́ wín mi ní ìṣù àkàrà mẹ́ta nítorí ọ̀rẹ́ mi kan ti àjòbọ̀ sọ́dọ̀ mi èmi kò sí ní nǹkan tí èmi ó gbé kalẹ̀ níwájú rẹ̀ tí òun ó sì gbé inú ilé dáhùn wí fún un pé má yọ mí lẹ́nu a ti ṣe ilẹ̀kùn náà àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹní pẹ̀lú mi èmi kò lè dìde fi fún ọ mo wí fún yín bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un nítorí tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí àwí ìyanu rẹ̀ yóò dìde yóò sì fún un pọ̀ tó bí ó ti ń fẹ́ èmi sì wí fún yín ẹ béèrè a ó sì fi fún yín ẹ wá kiri ẹ̀yin ó sì rí ẹ kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ó rí gbà ẹni tí ó sì ń wá kiri ó rí àti ẹni tí ó kànkùn ni a ó sì ṣí i sílẹ̀ fún. Ta ni ṣe baba nínú yín tí ọmọ rẹ̀ yóò béèrè àkàrà lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ fún un ní òkúta tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún un ní ejò dípò ẹja tàbí bí ó sì béèrè ẹyin tí ó jẹ́ fún un ní àkekèé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 nípa bẹ́lẹ́sẹ́bùbù olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. àwọn ẹlòmíràn sì ń dán an wò wọ́n fẹ́ àmì lọ́dọ̀ rẹ̀ láti ọ̀run wá ṣùgbọ́n òun mọ èrò inú wọn ó wí fún wọn pé. gbogbo ìjọba tí ó ya ara rẹ̀ ní ipá àsọ di ahoro ilé tí ó sì ya ara rẹ̀ ní ipá awo bí Sátánì sì yapa sí ara rẹ̀ ìjọba rẹ̀ yóò ṣe dúró nítorí ẹ̀yin wí pé nípa belsebubu ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde bí ó bá sì ṣe pé nípa belsebubu ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde nítorí náà àwọn ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá ṣe pé ìka Ọlọ́run ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde kò sí àní-àní ìjọba ọlọ́run dé bá yín nígbà tí ọkùnrin alágbára tí ó há mọ́ra bá ń ṣọ́ ààfin rẹ̀ ẹrù rẹ̀ á wà ní àlàáfíà ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ní agbára jù ú bá kọlù ú tí ó sì ṣẹ́gun rẹ̀ á gba gbogbo ìhámọ́ra rẹ̀ tí ó gbẹ́kẹ̀lé lọ́wọ́ rẹ̀ a sì pín ìkógun rẹ̀ ẹni tí kò bá wà pẹ̀lú mi ó lòdì sí mi ẹni tí kò bá sì bá mi kó pọ̀ ó ń fún ká nígbà tí ẹ̀mí àìmọ́ bá jáde kúrò lára ènìyàn a máa rìn kiri ní ibi gbígbẹ a máa wá ibi ìsinmi nígbà tí kò bá sì rí a wí pé èmi ó padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá nígbà tí ó sì dé ó bá a a sì ṣe é ní ọ̀ṣọ́ nígbà náà ni ó lọ ó sì mú ẹ̀mí méje mìíràn tí ó burú ju òun tìkára rẹ̀ lọ wọ́n wọlé wọ́n sì jókòó níbẹ̀ ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. ó ti ṣe bí ó ti ń sọ nǹkan wọ̀nyí obìnrin kan náà nínú ìjọ ó sì wí fún un pé. ìbùkún ni fún inú tí ó bí ọ àti ọmú tí ìwọ mu. ṣùgbọ́n òun wí pé. ní tòótọ́ kí a kúkú wí pé ìbùkún ni fún àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì pa á mọ́. nígbà tí ìjọ ènìyàn sì sújọ sí ọ̀dọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wí pé. ìran búburú ni èyí wọ́n ń wá àmì kì yóò sì fi àmì kan fún un bí kò ṣe àmì Jónà wòlíì nítorí bí Jónà ti jẹ́ àmì fún àwọn ará Nínéfè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò ṣe àmì fún ìran yìí ọbabìnrin gúúsù yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú àwọn ènìyàn ìran yìí yóò sì dá wọn lẹ́bi nítorí tí ó ti ìhà ìpẹ̀kun ayé wá láti gbọ́ ọgbọ́n Sólómọ́nì sì kíyèsí ẹni tí ó pọ̀ ju Sólómọ́nì lọ ń bẹ níhìn yìí àwọn ará Nínéfè yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú ìran yìí wọn ó sì dá a lẹ́bi nítorí tí wọ́n ronúpìwàdà nípa ìwàásù Jónà sì kíyèsí ẹni tí ó pọ̀ ju Jónà lọ ń bẹ níhìn yìí kò sí ẹnìkan nígbà tí ó bá tan fìtílà tán tí í gbé e sí ìkọ̀kọ̀ tàbí sábẹ́ òṣùwọ̀n bí kò ṣe sórí ọ̀pá fìtílà kí àwọn tí ń wọlé bá a lè máa rí ìmọ́lẹ̀ ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá mọ́ gbogbo ara rẹ á mọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ bá burú ara rẹ pẹ̀lú á kún fún òkùnkùn nítorí náà kíyèsí i kí ìmọ́lẹ̀ tí ń bẹ nínú rẹ kí ó má ṣe di òkùnkùn ǹjẹ́ bí gbogbo ara rẹ bá kún fún ìmọ́lẹ̀ tí kò ní apá kan tí ó ṣókùnkùn ara rẹ gbogbo ni yóò kún fún ìmọ́lẹ̀ bí ìgbà tí fìtílà bá fi ìtànṣán rẹ̀ fún ọ ní ìmọ́lẹ̀. bí ó sì ń wí Farisí kan bẹ̀ẹ́ kí ó bá òun jẹun ó sì wọlé ó jókòó láti jẹun nígbà tí Farisí náà sì rí i ẹnu yà á nítorí tí kò kọ́ wẹ̀ kí ó tó jẹun Olúwa sì wí fún un pé. ẹ̀yin Farisí a máa fọ òde ago àti àwo pọ̀kọ́ ṣùgbọ́n inú yín kún fún ìrẹ́jẹ ìwà búburú ẹ̀yin aláìmòye ẹni tí ó ṣe èyí tí ń bẹ lóde òun kọ́ á ṣe èyí tí ń bẹ nínú pẹ̀lú kí ẹ̀yin kí ó kúkú máa ṣe ìtọrẹ àánú nínú ohun tí ẹ̀yin ní sì kíyèsí ohun gbogbo ni ó di mímọ̀ fún yín ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin Farisí nítorí tí ẹ̀yin a máa san ìdámẹ́wàá míǹtì àti rúè àti gbogbo ewébẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gbójú fo ìdájọ́ àti ìfẹ́ Ọlọ́run wọ̀nyí ni ẹ̀yin ìbá ṣe ẹ kì bá sì ti fi èkejì sílẹ̀ láì ṣe ègbé ni fún yín ẹ̀yin Farisí nítorí tí ẹ̀yin ń fẹ́ ipò ọlá nínú sínágọ́gù àti ìkíni ní ọjà ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti ẹ̀yin Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin dàbí ìṣà òkú tí kò hàn àwọn ènìyàn tí ó sì ń rìn lórí wọn kò mọ̀. nígbà náà ni ọ̀kan nínú àwọn amòfin dáhùn ó sì wí fún un pé. olùkọ́ni ní èyí tí ìwọ ń wí ni wọ́n ń gan àwa pẹ̀lú. ó sì wí pé. ègbé ni fún ẹ̀yin amòfin pẹ̀lú nítorí tí ẹ̀yin di ẹrù tí ó wúwo láti rù lé ènìyàn lórí bẹ́ẹ̀ ni ẹ̀yin tìkára yín kò jẹ́ fi ìka yín kankan ẹrù náà ègbé ni fún yín nítorí tí ẹ̀yin kọ́lé ojú orí àwọn wòlíì àwọn bàbá yín ni ó sì ti pa wọ́n ǹjẹ́ ẹ̀yin jẹ́ ẹlẹ́rìí ẹ sì ní inú dídùn sí ìṣe àwọn bàbá yín nítorí wọ́n pa wọ́n ẹ̀yin sì kọ́lé ojú orí wọn. Si nítorí èyí ni ọgbọ́n Ọlọ́run sì ṣe wípé èmi ó rán àwọn wòlíì àti àwọn àpọ́stélì sí wọn nínú wọn ni wọn ó sì pa tí wọn ó sì ṣe inúnibíni sí kí a lè béèrè ẹ̀jẹ̀ àwọn wòlíì gbogbo tí a ti ta sílẹ̀ láti ìgbà ìpilẹ̀ṣẹ̀ ayé wá lọ́dọ̀ ìran yìí láti ẹ̀jẹ̀ Ábélì wá títí ó sì fi dé ẹ̀jẹ̀ sakaraya tí ó ṣègbé láàrin pẹpẹ òun tẹ́ḿpìlì lóòótọ́ ni mo wí fún yín a ó béèrè rẹ̀ lọ́dọ̀ ìran yìí ègbé ni fún yín ẹ̀yin amòfin nítorí tí ẹ̀yin gba ọmọ ṣìkà ìmọ̀ ẹ̀yin tìkára yín kò wọlé àwọn tí sì ń wọlé ni ẹ̀yin kọ̀ fún. bí ó ti ń wí nǹkan wọ̀nyí fún wọn àwọn akọ̀wé àti àwọn afarisí bẹ̀rẹ̀ sí bínú sí i gidigidi wọ́n sì ń yọ ọ́ lẹ́nu àti wí nǹkan pípọ̀ wọ́n ń sọ wọ́n ń wá àti rí nǹkan gbámú ní ẹnu rẹ̀ kí kí ó lè fi í sùn